yín sí wa adúpẹ́ fún títóbi yín sí wa adúpẹ́ fún àánú yín adúpẹ́ fún orí ọ̀fẹ́ yín adúpẹ́ fún ìṣèwé ìfẹ́ yín adúpẹ́ fún àtìlẹ́yìn yín adúpẹ́ fún àwọn ẹ̀rí lọ́kọ̀ òjọ̀kan èyí tẹ́ ń ṣe láti orí òkè yìí adúpẹ́ ń dídára yín ẹ̀ ń jẹ́wọ́ yín adúpẹ́ àgbẹ̀ yìí ẹ̀ ń dáhùn ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run ìyanu gba ẹ̀yẹ wa mo fẹ́ ṣáájú láàárọ̀ yìí tó ń ṣe nínú ìgbàdé tòní ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ọlọ́run ìyanu gba èyí wa fún àwọn ogun tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́kù màmá ní ọjọ́ yìí wọ́n nígbà tí orin yìí ń lọ àwọn gba ìwòsàn wọn fún àwọn ogun tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́kù fún àwọn èyí tẹ́ ó ṣẹ́kì ìgbàdé ètò ìgbàdé olúwa gba ọpẹ́ wa fún ìdáhùn àdúrà àti ẹnìkan tẹ́ ó gbọ́ tolúwa ògo ní forúkọ kristi olúwa wa jésù olúwa wa ṣàmì dáadáa kátọ́jọ́kòó mo fẹ́ nínú ìwé orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n jésù wípé ẹ wá sọ́dọ̀ mi tá a sì di ẹrù wíwo lé lórí ó ní èmi ó fi ìsinmi fún ọkàn yín kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run wà níyìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó ti tẹ́lẹ̀ níwá níyìn tẹ́kọ̀ sọ fún ọlọ́run nígbà tí bátìmíù kẹfún pé jésù ló ń kọjá ohun kan ló béèrè àánú ni sọ fún ọlọ́run olúwa ibi tí ọ̀rọ̀ mi kù sí fàánú yanjú rẹ̀ nínú ìpàdé yìí láàárọ̀ yìí orúkọ Jésù bá Ọlọ́run sọ pẹ̀lú ìtara bá a sọ̀rọ̀ Ọlọ́run aláàánú Ọlọ́run alágbára ìwọ tó ń tó ń ṣòro fún ibikíbi tí ọ̀rọ̀ ayé mi kù sí ọ̀rọ̀ àwọn ọmọ mi ọ̀rọ̀ aya mi ọ̀rọ̀ ẹbí mi níbi tí ọ̀rọ̀ freedom àrẹ náà ọ̀rọ̀ ìjọ yìí kù sí olúwa fàánú yanjú ẹ̀ fàánú yanjú ẹ̀ ó ṣàṣọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kì í ṣe tẹni tó ń fẹ́ tàbí tẹni sáré bí kò ṣe ti ìwọ ọlọ́run tó ń ṣàánú nínú ìpàdé ìlàárọ̀ ìfàánú yanjú ọ̀rọ̀ mi jẹ́ kí ẹ̀rí ó sún kan ẹ̀mí náà nínú àwọn tí ó wà ní ọjọ́ náà ló kún ṣèlú náà ní ẹlẹ́rìí fàánú yanjú ọ̀rọ̀ níbi tó kù sí olúwa mi ò ní òdodo kan níwájú rẹ mi ò láwọn ìjà rẹ yanjú rẹ fàánú yanjú rẹ ó máa fàánú dá mi oṣù ọlọ́run ìyàwó jésù kristu olúwa wa jésù olúwa wa gẹ́gẹ́ bó o ṣe fi ìtara gbàdúrà kí ìpàdé yìí tó parí láàárọ̀ yìí níbikíbi tí ọ̀rọ̀ rẹ kù sí ọlọ́run aláàánú yóò fàánú yanjú rẹ lórúkọ jésù ní yóò fàánú yanjú rẹ àkójú òní tì rẹ ẹnìkan ní at second to to disgrace ọlọ́run aláàánú farahàn mo sọ ní orúkọ olúwa lórí ọ̀rọ̀ náà ojú òní tì ọ́ àtìlẹyìn ọlọ́run náà àwọn ọlọ́run yóò yanjú rẹ̀ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa. ẹgbẹ́ ká gbàtẹ̀wọ́n ńlá fún jésù ká sì jókòó mo kí wa káàbọ̀ síwájú ọlọ́run láàárọ̀ yìí mo kí wa káàbọ̀ sí ìpàdé bámiṣe àgbẹ̀ ọlọ́run ga àyìn ọlọ́run lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn ẹ̀rí tí a jẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́rìí pẹ̀lú pé wọ́n yọ àmì fàádùn kúrò níbẹ̀ láàárọ̀ yìí hallelujah pẹ̀lú òkú ọlọ́run àti orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run mú kí ìpàdé yìí tẹ̀síwájú kó máa gbòòrò sí i àwọn kan wà tí ò tí gbọ́ nípa rẹ̀ tí mo sì mọ̀ pé ọlọ́run fẹ́ mú wá torí náà nípasẹ̀ ìtọ́ni àti orí ọ̀fẹ́ ọlọ́run láti ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án láti bá mi ṣe àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ìpàdé yìí ó di oníbejì yóò di sáfíìsì oníbejì a ó máa ṣe lẹ́ẹ̀mejì ní ọjọ́ tó bá bọ́ sí hallelujah ní ìpàdé alákọ̀ọ́kọ́ yóò máa wáyé láàrin aago mẹ́jọ sí aago mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì aago mọ́kànlá sí aago kan a ó máa gbọ́ a ó sì máa rí lórí screen bí a ṣe ń tẹ̀síwájú mi ò ní ti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yìí ó ti oṣù kẹjọ yìí yóò wà bó ṣe wá ṣùgbọ́n láti àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ní agbára ọlọ́run bá mi ṣe di ìpàdé oníbejì ó di méjì hallelujah pàtẹ́wọ́ ńlá fún jésù. àwọn ìyá fẹ́nu gbàdúrà ó sọ pé gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ru mí sókè tó sì sọ fún mi àdúrà tàárọ̀ yìí gbogbo èèyàn ló kàn. ẹ bá mi sáré kan lọ sí ìwé orin dábìlì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹta psalm eleven verse three. bí ìpìlẹ̀ bá bàjẹ́. bí ìpìlẹ̀ bá bàjẹ́. kí ni olódodo yóò ṣe. kí ni bí ìpìlẹ̀ bá bàjẹ́. kí ni olódodo yóò ṣe. psalm eighty two verse five. psalm eighty two. Yorùbá bí orí kejìléní ọgọ́rin ẹsẹ̀ ìkarùn-ún bíbélì wípé. wọn kò mọ̀. wọn kò mọ̀. bẹ́ẹ̀ ni wọn kò fẹ́ kí òye kí ó yé wọn <laughs> wọ́n rìn ní òkùnkùn <laughs> gbogbo ìpìlẹ̀ ayé yẹ̀ ní ipò wọn. ìpìlẹ̀ ayé yẹ̀ ní ipò wọn ìpìlẹ̀ wọn ń ṣàìsàn ìpìlẹ̀ ti bàjẹ́ torí náà kókó iṣẹ́ ìránṣẹ́ ìtàrọ̀ ìlópin ní àtúnṣe fún ìpìlẹ̀ mi àtúnṣe fún ìpìlẹ̀ mi àtúnṣe fún ìpìlẹ̀ ayé mi àtúnṣe fún ìpìlẹ̀ ìgbéyàwó mi ìpìlẹ̀ òwò mi ìpìlẹ̀ ẹ̀kọ́ ìpìlẹ̀ iṣẹ́ mi ìpìlẹ̀ túmọ̀ sí ibi tí ohun kan ti bẹ̀rẹ̀ olóyìnbó pè ní source or foundation ìpìlẹ̀ túmọ̀ sí orísun ìpìlẹ̀ túmọ̀ sí gbòǹgbò olóyìnbó pè ní root ìpìlẹ̀ bá ṣe rí ló ń ṣe ìhòdiwọ̀n bí ìparí yóò ṣe rí yorùbá máa rí pé bí sunday ó ṣe rí sátidé la ti ń mọ̀ wọ́n ní amúkun ẹrù rẹ̀ wọ́ ó ní òkèlè wọ̀ ẹ wò sàlẹ̀ bí ìpìlẹ̀ bá wọ́ ìparí ò tọ́ bí ìpìlẹ̀ ọba dára ìparí ò lè sún wọn bí ìkọ̀rọ̀ bá wà nínú ìpìlẹ̀ ìparí ò lè dùn bí ìdọ̀tí bí àbàwọ́n bá wà nínú ìpìlẹ̀ ìparí ò lè mọ́ bí gbogbo ọba dára èso tó máa ń tibẹ̀ jáde kò lè dùn jẹ́ ká Bíbélì ìwé Jákọ́bù olóyìnbó pè ní James Jákọ́bù orí ìkẹta mika ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá James chapter three verses eleven and twelve Jacob orí ìkẹta ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá kí ni bíbélì wí. orísun ahá máa sun omi tútù. orísun ahá máa sun omi tútù. àti omi rọ jáde láti. omi rọ jáde láti ojúsun kan náà wá bí. orísun alẹ́ máa sun omi tútù àti omi ró láti orísun kan náà wá bí. ẹ̀yin ará mi igi ọ̀pọ̀tọ́ á lè so èso ólífì bí. igi ọ̀pọ̀tọ́ á lè so èso ólífì bí. tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́. bẹ́ẹ̀ ni orísun kan kò lè so omi ró àti omi tútù. orísun kan ò lè sun omi tó korò àti omi tó dùn a ɔbɛso ame tutu atɔmi nigbana bí gbòǹgbò bá kọrọ èso rẹ ọkọrọ ọba sọ nínú ìwé pé the root affect the fruit bí ìpìlẹ̀ ìrìn àjò bá dára ìfalẹ̀ ló máa ń gbẹ̀yìn irú ìrìn àjò bẹ́ẹ̀ lónìí ọlọ́run fẹ́ mú àbàwọ́n kúrò nínú ìpìlẹ̀ rẹ̀ ṣe àtúnṣe sí àwọn ìpìlẹ̀ tó bàjẹ́ ó sọ pé ọlọ́run ní ọlọ́kàn ó gbogbo tó bà ìpìlẹ̀ rẹ jẹ́ tó sọ ìpìlẹ̀ dáradára ní rádaràda lónìí ọlọ́run àtúnṣe kó máa tún wọn ṣe. ẹ ká sáré wo ohun méje tó bà ìpìlẹ̀ jẹ́ ohun méje ohun àkọ́kọ́ ló pè ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ á máa bà ìpìlẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa ba ìpìlẹ̀ jẹ́ ìwé Jeremaya orí ìkarùn-ún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wípé Jeremaya chapter five verse twenty-five àìṣedéédéé yín ti yí gbogbo ohun wọ̀nyí padà àti ẹ̀ṣẹ̀ yín ti fa ohun rere sẹ́yìn kúrò lọ́wọ́ yín ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo àìṣòdodo ni ẹ̀ṣẹ̀ irọ́ ẹ̀ṣẹ̀ ni èké ẹ̀ṣẹ̀ ní yóò bá tiẹ̀ gbígbé bí a bá fi èké tẹ́lẹ̀ ooru yóò rù paná. yóò bá wí pé ilé tá a bá fi tọ́ mọ́ ìrì ni ó wọ́ yóò bá tún wí pé ìyàwó tá a fẹ́ lágbo ojú. hallelujah ilé tá a fi tìbìtì kọ́ ò lè tọ́jọ́. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti fa kí ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ṣùgbọ́n láàárọ̀ yìí ọlọ́run aláàánú wà nínú gbogbo yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ba ìpìlẹ̀ ẹnikẹ́ni jẹ́ lábẹ́ ọmọ rẹ ọlọ́run àánú kọ́ máa ṣàánú fún wa ṣàmì dáadáa wọ́n kọ́ ṣàmì bí ẹni tó gbàgbọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀tàn ẹ̀ṣẹ̀ àgbèrè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ohun gbogbo tọ́lọ́run kórìíra làpọ̀lọpọ̀ máa fi tẹ́lẹ̀ iṣẹ́ láfi tẹ́lẹ̀ ayé láfi tẹ́lẹ̀ ìgbéyàwó gbọ́lọ́run àtúnṣe yóò fàánú darí gbogbo ọkàn tó gbọ́ mi lára ohun kejì tó ń ba ìpìlẹ̀ jẹ́ òun ni àìgbọ́ràn abrahamu fi àìgbọràn ó fi mú lọ́ọ̀tì dání ọlọ́run pé abrahamu nínú ìwé genesis orí kejìlá ẹsẹ̀ ìkíní sí ìkẹrin genesis chapter twelve verse six one to four ọlọ́run sọ fún abrahamu jáde kúrò ní ilé bàbá rẹ kúrò ní ilẹ̀ rẹ kúrò láàrin àwọn ènìyàn rẹ sí ilẹ̀ tẹ́mi ó fi hàn ọ́ ẹsẹ̀ kẹrin wípé abrahamu sì jáde ó sì mú lọ́ọ̀tì dání so láti ìbẹ̀rẹ̀ ìrìn àjò abrahamu dínọ́ọ̀tì ti farahàn ìrìn àjò ti wọ́ ìpìlẹ̀ ìrìn àjò ti wọ́ nítorí àìgbọràn àgbàtà àjà lọ́ọ̀tì kú ìrìn àjò rẹ̀ tó yá ó mọ ìtàn Jónà Jónà fi àìgbọràn bẹ̀rẹ̀ ìrìn àjò Ọlọ́run sọ fún Jónà nínú ìwé Jónà orí kìíní ẹsẹ̀ ìkẹrin ó ní wàá dìde lọ sí Nínéfè ìgbé wọn ti dọ́dọ̀ mi wàá lọ wàásù fún wọn wọ́n bá yà torí nínéfè olówó torí kò sí ọ̀rọ̀ ní nínéfè jóná wá wo ta ṣíṣì ìlú ọlọ́rọ̀ ìlú olówó níbi tí mo lọ rè àìgbọràn àìgbọràn lọ pínlẹ̀ ìrìn àjò jóná àbájọ tí ìjì fi gbà jóná kì í ṣe ìjìnlẹ kan ló jà wọ́n ṣòfò dúkìá ẹni wọ́n fẹ́ẹ̀ gbọ́ sí tán ṣùgbọ́n lónìí kọ́rọ̀ rẹ̀ tó yíwọ́ ó sọ ní orúkọ olúwa ọlọ́run aláàánú yóò dá sí ọ̀rọ̀ àṣà mi dáadáa kí dúkìá rẹ tó ṣòfò kẹ́mi rẹ tó bọ́ sínú rárá lórúkọ jésù ọlọ́run àánú nínú ìpàdé ìwé yóò dìde sí ọ̀rọ̀ rẹ ohun kẹta tó ń fa tó ń ba ìpìlẹ̀ jẹ́ òun ni àsọtẹ́lẹ̀ ibi evil prophesy àsọtẹ́lẹ̀ òun ló ti jáde sínú ìpìlẹ̀ iṣẹ́ rẹ ìpìlẹ̀ ìgbéyàwó rẹ ìpìlẹ̀ owó rẹ tí ó jẹ́ kó gbogbo lọ síwájú àsọtẹ́lẹ̀ wo ṣọ́ra ta ló ń sọtẹ́lẹ̀ sínú ayé.